ọ̀rọ̀ gbóòótọ́ ni bí rọ́ọ̀nì ọ̀ma kò sí tọ́fẹ́ fi eléyìí ni ipò tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn wà lónìí kọ̀ọ̀kan mi kìí mi wọ́n ń bá wí eléyìí máa sọ èèyàn di kèfèrí o ẹlẹ́kẹ̀rin onáàlà ìgbàgbọ́ ti yè méjì bí bí rọ́ọ̀nì ń pa ó ṣe déédéé ó sì jẹ́ pé rọ́nà òótọ́ náà ni gbogbo ẹ̀ ṣe déédéé èmi ọmọ bóòótọ́ ní ń sọ ìsìnmọ̀bí rọ́ọ̀nì ń pa ìmọ̀ bóòótọ́ là nàbì Muhammad sallallahu alayhi wa sallam ìsìnmọ̀bí rọ́ọ̀nì ẹni tó bá ti gbà bẹ́ẹ̀ òun náà ti ṣe kèfèrí ní ìṣe kèfèrí tó jẹ́ pé kí ló bí iyèméjì ẹlẹ́karùn-ún àwọn bàbá nìyẹn o àwọn bàbá àgbà àwọn bàbá bàbá bàbá bàbá òun náà ni kófòrò nífàq àwọn mùnáfíkì àwọn ọmọlẹ́yìn Ubay àbí Abdullahi ibn Ubay ibn Salul àgbà nínú gbogbo munafiki àgbà ńlá yìí díjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyà àwọn ọmọlẹ́yìn tiẹ̀ nu òun náà ní kí ẹgbàgbọ́ wà náà kàn káma wa kpọ̀rọ̀ sọpọ àgbọ lọ́wọ́ bá gbọ́ a lè parọ́ fún yàn ṣùgbọ́n a lè parọ́ fọlọ ìbáyé wa àwọn kèfèrí wọ̀nyí àwọn náà la fẹ́ mẹ́nu bà àtúbọ̀tán wọn bó tilẹ̀ jẹ́ pàtùmọ̀tán burúkú tí ń retí wọn ń tún retí ẹni tó ń tún jẹ́ mùsùlùmí tó jẹ́ mùsùlùmí tó ṣe pé ìwà púpọ̀ nínú ṣèṣì rẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ rẹ̀ lọ jàrá ọwọ́ á ṣe bẹ́ẹ̀ orí àwọn àwa bú ìwà ẹ̀ṣẹ̀ yìí náà ló kú lé lórí kò túbá lọ sọ́dọ̀ ọlọ́run tí kò fi pa àìdá rẹ̀ aburú rẹ̀ ọwọ́ àpọ̀ jọjọ ju pé ọtẹ̀ wọ́n ju dáadáa rẹ̀ lọ tó bá wù ọlọ́wọ́n bá wá ń jọ gbẹ́ndà kìyàmà ó lè sàmójúkúrò fún lórí àìdá rẹ̀ kó ni wọ́n fi sálẹ̀ jánà láì jìyà nídà míì tó bá wù ọlọ́wọ́n bá ẹlẹ́dàá wa ọlọ́wọ́n bó ní kó fọ́ má kó tó di pé ó wà àlìjánà pẹ̀lú ná iná ìbẹnu tọ́lọ́wọ́n fi máa ṣe àfọ̀mọ́ fáwọn ẹni tí ó bá wà àlìjánà tó ṣe yí pé ìwọ ẹ̀ṣẹ̀ wọn yóò mú wọn kọ́kọ́ ya nánà kọlọ wọn dákun kọ ṣàánú wa ṣùgbọ́n ìdùnnú tiwọn òun náà ni pé bá bá tiẹ̀ wọná wọn ò ní máa bẹ nínú náà yẹn gbére kése àtúbọ̀tán ìgbàgbọ́ òun náà ní iná síbẹ̀ mọ̀ pé a ti sọ nípa àtúbọ̀tán ìgbàgbọ́ òdodo òun náà ní kíni alìjẹ́nà atúmọ̀tán àìgbàgbọ́ òun náà ní iná kí ni ń jẹ́ iná kí sì ló wà nínú iná lọ́nà tó fi jẹ́ pé èmi pẹ̀lú rẹ á fi lè sọ́ra fún ká má bàa dọ́mọ abẹ kọ́lọ́n dákun kó ṣàánú wa kó má sì wá lọ́mọ aná kọ́lọ́n dákun kó sì kẹ́ wa pẹ̀lú àlùjánnà kó má bàa wà láwọ̀ jẹ́ pẹ̀lú náà kò sí tàbí ṣùgbọ́n ìpè ọlọ́run ọba tó dá gbogbo nǹkan òun ló ṣe gbogbo nǹkan òun ló sì mà nípa gbogbo nǹkan ó wu ọlọ́run ìpè kó jẹ́ pé iná iná ló wọ́n máa fi fi ìyà jẹ àwọn ẹni tó bá takòtò. ìpè iná ló wọ́n máa fi fìyà jẹ àwọn ẹni tó bá takòtò nítorí kóun ló dá gbogbo nǹkan ó ti mà wípé iná òun ló le jù láti fìyà jẹ èèyàn àti láti fìyà jẹ gbogbo ohun tí èèyàn bá fẹ́ fìyà jẹ ìdínú tó fi wá nínú àdìsá anábì sallallahu alaihi wasallam pé la yu'adhibu bin-nar illa rabbun-nar ẹnìkan ò fìyà kò gbọdọ̀ fi iná fìyà jẹ yẹn o yàtọ̀ sí ọlọ́run ọba tó dáná ọlọ́run ọba tó dáná nìkan ló lè fi iná fi jẹ yẹn yà nǹkan kan yọ yín lẹ́nu ẹ wá bẹ̀rẹ̀ sí ní múná ẹ̀ ń dàálù wọn àṣìṣe lẹ́sìn o ẹ má dáná lò wọn ẹ wá nǹkan mìíràn fi pa wọn bọ́yé irun àbí kòkòrò míì ẹ má dáná lò wọn nǹkan mìíní kẹ wá kẹ fi sògùn wọn. ẹ rí i pé ìgbà tí apá kan nínú àwọn ṣíà à ń pè wọn ní al àwọn tó gun gèrè kọjá ewé wọn pe Ali ibn Abi Talib wọn ló lọ lọ eléyìí ọ̀rọ̀ burúkú ni eléyìí tó ti pẹ́ ni tó sọ ọ lẹ́tọ̀ọ́ sí kọ́ jẹ ìyà burúkú àlíyù ní kí wọ́n gbẹ́lẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní da àwọn èèyàn yìí sí wọ́n á jó wọn níná ráúráú tó bá ti mú ẹnìkan nínú wọn déwájú bí tí wọ́n ti jó ná yóò sọ fún Ali pé mo gan lọlọ ni torí pé anabi sọ pé fi náà fi àjẹyàn dáná pé lọ subhanallah ó tó bá wọn tó bá wọn tó torí ẹ àgbọ́dọ̀ fi iná fi jẹyàn yà àwọn nǹkan míì tá a fi jẹyàn yà ni alimami al-Ghazali rahimahullah nínú tírà rẹ̀ Ihya Ulumuddin ó ní wọ́n ti sọ fún ọ ìwọ náà sì ti gbọ́ wọ́n ti sọ fún ọ ìwọ náà ti gbọ́ bí anna an-nara mawridun lil-jami' wípé iná o ibi tó ní kálukú wọ́n gbà kọjá ni abẹ́yẹn ò tí gbọ́ orúkọ ẹ ti gbọ́ abẹ́ ẹ ti gbọ́ bí wọ́n bá ti gbọ́ lọ gbọ́ lónìí o lè rà àlìjáná wọ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà àfi kọjá pọ̀ sọ dáná ẹni tí ó bá ti la iná já kò ní wà àlìjáná hikima tó wà ń bẹ pọ̀ torí tó bá yẹ kó ma àlìjáná wọn kàn lọ sọ sí àlìjáná lásán ni láì gbaná kọjá kò ní mewu ńlá tọ́lọ̀ ń yẹ òun níbẹ̀ torí di eléyìí ó ló ti mà ike kò sẹ́nìkan nínú wa bọ́yọ̀ máa náni bọ́yọ̀ máa àlìjẹ́nà tí ó lọ sí ibi tọ́jẹ́ létí ẹ̀ láì jẹ́ pé iná ni ó gbà kọjá gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ yìí pé wa in minkum illa wariduha kana ala rabbika hatman maqdiya kò sẹ́nìkan nínú yín o àfi kó jẹ́ pé ọgbà iná kọjá kò sẹ́nìkan nínú wa àfi kó jẹ́ pé ara aná ní ọgbà kọjá àdéhùn lélẹ́yìí látọ̀dọ̀ ọlọ́run tí ò sì ní tí ò ní sáláìsẹ̀ kódà ọ̀rọ̀ ti parí lórí ẹ̀ ọjọ́ gbẹ̀ndà al-qiyamah ọlọ́run á sọ yìí pé thumma nunajji alladhina ttaqaw á wà á la àwọn ẹni tó ń páyọ Ọlọ́run wọ́n rọ́nà kọjá wọ́n fi sọdá sọ́nà àlìjánà wọn nẹ́dọ̀rọ̀ zọ́ọ̀lìmí iná sí ìhà jẹ́síyà ṣùgbọ́n àwọn alábòsí ń kọ́ inú rẹ̀ làwọn ò rè sí inú náà làwọn ò rè sí ẹnìkan á gbé a ah, síbẹ̀ nu kéèyàn sọ lẹ́tẹ̀ ni kò sí sọ àníkọ́ lọ́hún jẹ́ arọ́nà kọjá torí pé ọ̀nà tá a gbà tí ń bẹ lórí iná yẹn wọ́n ń pè ní kíni ọ̀sìrọ̀ọ̀tọ̀ sirọ́ọ̀t ìníjẹ anabi sallallahu alaihi wasallam ròyìn ọ̀nà náà ó ní adaqu mina sha'ri wa ahaddu mina sayf anabi sallallahu alaihi wasallam ọlọ́wẹ́ ojú irun ẹyọ kan lọ ojú gàgà irun ẹyọ kan lọ lórí rẹ̀ ibi tá a tẹ̀ mọ́lẹ̀ nù ọ̀nà yẹn wẹ̀ jùlọ kẹ́dàkùn tí wọ́n bá to irun mẹ́wàá sílẹ̀ tí wọ́n ní kọ́ ọ̀tẹ́ kọjá ó rí àbò ní rí ó rí kíá ni ó tún wá mú ju idà lọ ó mú ju idà lọ ẹnìkan idà rírẹ́ ní máa rẹ́ nǹkan tó ibi táwa tẹ̀ kọjá nù torí ẹ̀ ọ̀rọ̀ wò tí ì gba káfẹ́yìntì ká sinmi wàláhì gbogbo ẹni tó wálé ayé ọ̀rọ̀ rí ọ̀gbá kọ́ máa rẹ́rìn ẹlòmíì tún rí àárín tákìtì lórí irọ́ àmọ́ bí tá à ń lọ àmọ́ bá sì rọ́nà kọjá níbi tí wọ́n lá gbà àmọ́ bí tá à ń lọ sálì jẹ́ nàní àbíná kọ́lọ́mọ́sí wa lọ́ọ́ máa ná là ń bẹ́ lọ́njọ́júmọ́ pé rabbana atina fid dunya hasanah wa fil akhirati hasanah wa qina adhaban nar mo rí se láyé rí se láyé ọ̀kan ẹni pàtàkì ni mí ẹni mímà ni mí kọ̀ọ̀kan wàláhì kọ̀ọ̀kan oníkàlùkù lọ́jọ́ tá a wí ọmọ dórí ara rẹ̀ ni ojú ọ̀nà ńlá gbà tá a fi lọ sí ibi tá a bá ń lọ olóòtú gbọ́ bẹ́ẹ̀ olóòtú wa mà dájú wípé kò sí iyèméjì nínú pàgbà orí iná kọjá ṣùgbọ́n tí ń ṣe ní níyèméjì ní ìsìn tí ń ṣe ní hílàhílo tí iyèméjì wà nípa rẹ̀ tàbí ṣùgbọ́n onípèsè rí dá kọjá àbí ní rí dá kọjá àmọ́ gbàgbọ́ ọ̀nà eléyìí ò sí èméjì ń parẹ́ nítorí wá kù ó kù fún wa ní pé wọ́nà bá a ti ṣe ni wọ́n á tẹ̀rì sínú iná jahannama yẹn ìdínú tá a fi gbọ́dọ̀ ṣe Islam ìdínú tá a fi gbọ́dọ̀ tẹ̀lé tà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú ntànfẹ́ àti ntànfẹ́ ìdí sínú tá a fi gbọdọ̀ jẹ́ kí n tí ó tàn án ìyẹn ilé ayé yìí kọ́gbà tí ò ní tán lọ́wọ́ wa àwa náà rí lójoojúmọ́ jàmá àwọn tó rí ilé ayé kójọ sàǹsàn wọ́n ń kú tẹ́lá sì kú wọn ò mú nǹkan kan lọ abẹ́ẹ̀ rí wọn ò mú nǹkan kan lọ àìmọye iléeṣẹ́ lẹ́lòmíì nílé kù ọ̀pọ̀ àìmọye iléeṣẹ́ ni ló ní Port Harcourt àwọn iléeṣẹ́ kéékèèké wọ́n tún ní lọ láwọn ẹsẹ̀ kúkú lọ ìgbà tí wọ́n kú wàláhì kankan ọba wọn lọ tó fi dórí gègé gègé tó kéré jù tó ẹgbẹ́ lónìí méjì náírà márùn kò ní ba lọ tọba sì sì sọ bẹ́ẹ̀ kíákíá wọ́n ti mú kó mẹgbẹ ọ ẹ máa ń tẹ̀sí àpé bàbá lè fẹ́ fi kọ̀wé ni tọba kàn sí ronwájú àwọn màláíkà subhanallah ilaahi torí de eléyìí ẹ mẹjẹ ajẹ kí n tí ó tán yìí kọ gba tí ò ní tán lọ́wọ́ wa o ilé ayé sì ń tàn wá jẹ púpọ̀ ọ ń tàn wá jẹ wàláhì ń sì ń ba ti wá jẹ gan ni tó bá sì pé bá a ṣe fàlà fún la ń ronú níwọ̀nba nípa àlùkìyàmà wa ọ̀pọ̀lọpọ̀ wa rọ̀nà lọ torí ẹ kí ni jẹ iná iná onáà ní ilé ìyà eléyìí tí ọlọ́run bá ti pèsè kalẹ̀ di àwọn kèfèrí àti àwọn ọ̀sẹ́bọ àti àwọn ẹlẹ́ṣẹ̀ eléyìí tó pèsè kalẹ̀ dè wọ́n pé wọ́n wọ̀ tó bá di ní ọjọ́ gbẹ̀yìn ọlọ́run dàkú mọ́ sí wa lọ́mọ abẹ. a ò lè sọ nípa aná gẹ́gẹ́ bí àlìjẹ́nà náà ni àyàfi láti inú tírọ̀ ọba tó dáná ọlọ́run ẹlẹ́dàá wa òun ló dáa òun ló mà òun ló máa ti ń bẹ nú ẹ àyàsì tó fi láti inú sunna anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam tọba tó dá iná tọ́ran sí gbogbo àgbáńlá yìí kó lè bá a jẹ́ olùkìlọ̀ fún wa nítorí kí wọ́n mọ̀ bá a wọ̀ ná ọlọ́mọ sèmi pẹ̀lú yín lọ́mọ aná ọ̀rọ̀ nípa aná gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nípa àlìjánnà ni ọta yóò ń tà àkàlẹ́ máa fọpọ́ lọ lásán sọ àbẹ́rò orí wa lásán ẹni tó bá débẹ̀ ló lè sọ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ẹ̀dá ó débẹ̀ nígbà tó lọ́wọ́ bá mú rìnrìn àjò òru nínú tó lọ́wọ́ bá ní kó fi hàn anabi Muhammad sallallahu alayhi wa sallam òun náà níná anabi sì ròyìn fún wa lọ́pọ̀lọpọ̀ nípa tó ń bá pàdé nínú ọ̀nà irú ntọ́jú òun gan ni nínú ọ̀nà kọ́lọ́ ọ̀dà kó kọ́ mọ̀ sí wa lọ́mọ abẹ. tọ́ a sọ nípa aná ìwọ̀nba díẹ̀ tá a bá lè sọ ni ìwádìí fi hàn wá subhanallah ọ̀rọ̀ tó wá nípa aná tá a bá fẹ́ fi ìjókòó yìí mẹ́wàá sọ wà láàánú sọ́tàn ó ti pọ̀ jù ó ti pọ̀ jù kò sì sàdédé rí mẹ́ẹ̀ bí ìbá lọ́wọ́ bá fẹ́ fi dẹ́rù bà wá ká má bàa wọ̀ bẹ́ẹ̀ wàláyé ó ti pọ̀ jù èèyàn kan sọ wọn bá téèyàn bá lè sọ ni kọ́ máa jẹ́ ìkìlọ̀ fẹ́mi pẹ̀lú rẹ kọ́ lọ́wọ́ bọ́ dákun kọ́ máa ṣe wa lọ́ọ́ máa ná wàláyé kò sẹ́ni tí náà lè jò wàláyé kò sẹ́ni tí náà lè jò àfẹnitọ́ lọ́wọ́ bá bá ṣe léèwọ̀ lórí ẹ̀ kọ́ lọ́wọ́ kọ́ dákun kó ṣe iná léèwọ̀ lórí wa torí ẹ̀já bẹ̀rù ọlọ́run iná lé kọ́ lọ́wọ́ máa ṣe wa lọ́ọ́ máa kásì pọ̀ ládùúgbò lójoojúmọ́ jẹ̀mọ́ pé kọ́ lọ́wọ́n dákun kọ́ ṣàánú wa wàlá èèyàn lágbára èèyàn lágbára àfẹ́ni tọ́lọ́wọ́n bá bá ràn lọ́wọ́ rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar ẹ jẹ́ pọ̀ nù àdúrà wa àdúrà ńlá ni pé wọ́n lọ́n ni kò fún wa láyé dáadáa náà ni kò tún fún wa lọ́la al-qiyam làwa níbi ìyá àwọn orúkọ tí náà ń jẹ́ àwọn orúkọ wọ̀nyí iná làwọn orúkọ tó gbajúmọ̀ èyí tí náà ń jẹ́ alákọ̀ọ́kọ́ iná ń jẹ́ anar iná nìyẹn ẹ̀rí kọ́ ló sọ pé man ya'si Allaha wa rasulahu wa yata'adda hududahu yudkhilhu naran khalidan fiha wa lahu 'adabun muhin ẹnikẹ́ni tó bá kọtí ọlọ́run àti tànàbì sallallahu alayhi wa sallam tó sì ń tayọ ẹnu àlọ́ ọlọ́run ọlọ́run bó fi síná inú rẹ̀ ni ọmọ abẹ láéláé ìyà tí sì sọ ní dẹni yẹpẹrẹ ń bẹ fún nínú rẹ̀ anar nínú orúkọ nánu anar oná sì ní ná iná náà láti sọ pé ọwọ́ náà ẹlẹ́kejì jahannam ó dájú pé gbogbo alágbọ́rí ọlọ́mọdé á mà á ọlọ́mọsí wa lọ́mọ abẹ jahannama yìí ẹ̀rí kó wá nínú ọ̀pọ̀lọpọ̀ ayé alukur'an kọ́lọ́mọ bá ti sọ fún wa pé jahannam òun pèsè rẹ̀ lẹ́kalẹ̀ ní àwọn ọ̀tá wọn ọlọ́ni inna Allaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a dájúdájú ọlọ́run yóò kó àwọn munafiki àti àwọn kèfèrí yóò kó wọn jọ lápapọ̀ sínú náà jahannam ilé ìtúndì ọkọ mi fún ná wàá rí i pé iná kan náà ni àmọ́ orúkọ rẹ̀ wà lóríṣiríṣi iná kan náà ni ṣùgbọ́n ìpele ìpele ìpele ìpele lọ sísàlẹ̀ ìnìna kí bá sọ pé àlìjánnà kan náà ni ṣùgbọ́n ìpele lórí ìpele lórí ìpele lọ sókè ila aljanna tọ nínú orúkọ aná ọ̀nà ni alhamim tó gbóná ọlọ́wọ́n bá wa oní walladhina kafaru wa kadhabu bi ayatina àbí aljahim aljahim nínú orúkọ aná nù ọlọ́ni walladhina kafaru wa kadhabu bi ayatina ulaika ashabul jahim ọlọ́run náà àwọn ẹni tó sáì gbàgbọ́ tí wọ́n pe àwọn ayọ̀ ọlọ́run ọba nírọ́ àwọn eléyìn lára náà jahim àwọn lára iná jahim nínú orúkọ náà as-sa'ir ọlọ́run ní inna Allaha la'ana al-kafirina wa a'adda lahum sa'ira ọlọ́run àwọn kèfèrí ó sì ti pèsè iná sa'ir ó pèsè rẹ̀ ẹlẹ́dẹ̀ wọn nínú orúkọ aná ẹlẹ́karùn ún náà ni sakor ọlọ́wọ́n bá ní yawma yushabuna fi nnaari ala wujuhihim dhuqu massa sakor ọjọ́ tí wọ́n máa wọ́ wọn gbójú wọn tí wọ́n máa wọ́ wọn sọ nínú náà ẹ̀tọ́ iná sakor wò iná sakor ọ̀kan tó nù nínú orúkọ aná ẹlẹ́kẹsà alḥuqama ọlọ́wọ́n bá ní لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة حطمة ọ̀kan nínú àwọn orúkọ aná nù nínú àwọn orúkọ aná òun náà ni lọ́gọ̀ kẹlà ìnáha lọ́gọ̀ nínú orúkọ aná nù olùjò nínú orúkọ aná òun náà ni dọ́rùlbáwọ́r ilé òfò táwọn èèyàn ti ṣòfò. So ilé parun tí wọn ò ní kú tí wọn ò sì ní tí wọn ò sì ní sẹ́mi ọlọ́wọ́n bá ní alam tara ila alladhina baddalu ni'matallahi kufra wa ahallu qawmahum daral bawar jahannama yaslawnaha wa bi'sal qarar nínú orúkọ anánu daral bawar ẹ̀rí kọ́lọ́n tó ní jahannam òun náà ní jahannama òun náà ní daral bawar tó wá jẹ́ pé badal ìní gbogbo wọn jẹ́ fúnná yẹn ni pé àwọn orúkọ ni ti ń túmọ̀ sí nǹkan ẹ̀yọ̀kan náà èyí owó lè máa jẹ́ nínú kọ ọlọ́dàkùn mẹ́jọ àmà ọwọ́n ń béèrè pé boni náà wà ẹ̀yin gẹ́gẹ́ bíi researcher ẹ̀sẹ̀ research níbo ni náà wà ẹ̀sẹ̀ lọ́ọ̀bẹ̀ iná ìsàlẹ̀sàlẹ̀ ló ń wà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àlùjánnà ló ń wà ọlọ́wọ́n bá ní kalla inna kitab al-fujjari lafi sijjin ọ̀rọ̀ orí bí wọ́n ṣe ń wí o ìwé àwọn ọ̀daràn nínú sijjin lọ́wọ́ Ibn Abbas radiyallahu anhu onini sálẹ̀ sálẹ̀ sálẹ̀ sálẹ̀ ẹlẹ́keje ibẹ̀ ni sijjin ibẹ̀ ni náwà ẹ̀wá ni ẹ̀ kó lọ́lọ́run sọ wá finá hàn nàbì sallallahu alaihi wasallam tó wá kí sàlẹ̀sàlẹ̀ lọ́wà ṣèbí gbàtà nàbì lọ sókè òkè lọ́lọ́ iná sì wà ń lẹ̀ ẹ̀sìn ni wọ́n finá hàn á sọ pé ntọ́jẹ mọ́rọ̀ ọlọ́run kìí ṣe bí ọ̀rọ̀ èèyàn nǹkan ọ̀bá àti ẹ̀wà níbikíbi ọlọ́run lè gbé wá fi hàn nàbì Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn náà àti rí ntọ́wà ń sàlẹ̀ gbòkè ọ̀rọ̀ àbí ọ̀rọ̀ àmọ́ kò láti rí lókè láti sàlẹ̀ sá làwọn òsì rà àlìjáná nìsí bá wà lókè ìwọ lè rí wa so bẹ́ẹ̀ náà nítorí láti òkè náà lọ́lọ́run fi hàn pé nánu sì gbé súnmọ́ kí ni tó lé ìjẹ́bù ti ṣe jẹ́ máa fi o lè wádìí wá rìnrìn àjò rí bẹ́ẹ̀ o ò túmọ̀ sí bẹ́ẹ̀ o. ọwọ́ hmm. aláti ọ̀dọ̀ abu huraira radiyallahu anhu wọ́n lánàá bí muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ fún wa nípa àrìn àjò tẹ́mi máa rìn lẹ́yìn ìgbà tẹ́mi bá bọ́ lára ẹni tó kú anabi ni amal kafir ẹ̀rí kẹfẹ́rì fa idha qubidat tí malayika bá gba ẹ̀mí rẹ̀ wa dhuhiba biha ila babil tí wọ́n á gbé ẹ̀mí yìí tí wọ́n á gbé lọ sí ibi tí ojú lẹ̀kùn lẹ̀ lẹkùn lẹta wáyé àwọn màlẹ́kà ó gbé lọ́bẹ̀ yaqulu hazanatul ard àwọn màlẹ́kà tí wọ́n ṣọ́ ojú lẹkùn lẹ̀ wọ́n sọ yìí pé ma wajadna rihan antana min hadih àwọn ògbóòrùn kan rí o tí ń rùn burúkú bí irú òórùn tẹ́mi yìí rùn ọlọ́ọ̀dà sànù wa fatabilugu biha ilal ardi sufla àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ agbè lọ ọmọ agbè lọ ọmọ agbè lọ ọmọ agbè lọ tí wọ́n fi gbé days ilẹ̀ tó jẹ́jù sínú lẹ̀ ibẹ̀ wọ́n máa mẹ́mí àwọn kèfèrí lọ. al-imam abu abdullahi al-hakim àti ibn hibban àwọn ni wọ́n gbé ẹgbàá wáyé jáde ó sì gún régé. ta lẹni tí ọmọ abẹ nínú náà láéláé nínú àwọn ọmọ náà kọlọmọ sí wa lọmọ abẹ ẹ tẹ́wọ́ kẹ́ gbà àwọn ẹni tí ọmọ abẹ nínú náà láéláé tí ò ní jáde alákọ̀ọ́kọ́ al-kuffar àwọn aláìgbàgbọ́ gbogbo ẹni tó bá kú sórí pé kò gba anabi sallallahu alaihi wasallam gbọ́ kò ṣe ìsìláàmù kú àwọn ni ó ṣe kíni àwọn ni ó máa bẹ nù ná láéláé ó kọ yòówó lè máa jẹ ìlànà yòówó lè máa tọ̀ ibi yòówó lè máa gbé ẹni yòówó lè jọga rẹ̀ tó bá ti lè kú pé gba ìsìláàmù lẹ́sìn kọgbà anabi sallallahu alayhi wa alihi wa sallam gbọ́ irun wọn kò sọ àrùn alákọ̀ọ́kọ́ nù ọmọ bẹ́ẹ̀ nù náà láéláé. àwọn èèyàn oríṣi kejì almushrikuna àwọn tí wọ́n tún lékele wọ́n ṣe ìgbàgbọ́ sí islam wọ́n tún wá ń sin nǹkan mìíràn yàtọ̀ sí allah àwọn eléyàn ni mushrikun wọ́n ṣe ìgbàgbọ́ wọ́n tún wá ń sin nǹkan mìíràn yàtọ̀ sí allah àwọn mushrikun àwọn náà wọ́n bẹ́ẹ̀ nù náà láéláé àwọn èèyàn oríṣi kẹta tí ó tún máa bẹ nínú náà láéláé àwọn ni almunafiqun àwọn alágàbàǹgèrè olùjòdìjẹ sọ kò sí imáàni lọ́kàn wọn ṣùgbọ́n ni wọ́n ń gbé hàn aráyé àìgbàgbọ́ ló wà lọ́kàn wọn wọn kì í gbé hàn láéláé àwọn eléyìí àwọn náà máa bẹ nínú náà láéláé àwọn èèyàn oríṣi kẹrin táwọn náà tún wọná àwọn náà làwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn ọmọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam tó bá di jọ́gbìn ní alqiyama anabi ti sọ ó dárúkọ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá ẹ̀ṣẹ̀ ńláńlá bíi zina bíi ká mutí bíi ká pààyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anabi sallallahu alayhi wa sallam sọ pé tẹ́nìkan nínú yín bá ṣe láwọn ẹ̀ṣẹ̀ tó ṣe pé kò sọ ya di lókun ìgbà tí wọ́n bá ti sọ pé ṣe lẹ́tọ̀ọ́ fún ọ bí ẹni tí ń mutí kò sọ di àfi tó bá lọ́lọ́ ń sọ ní halali fún ló di kèfèrí èèyàn wa mutí kú ìgbà tí mutí láyé o kọ̀rẹ́ nìna lẹ́gbàá tí Islam ní ká nẹni tó bá mutí torí pé ń gbèrú Nàìjíríà ń bì tún èlò òfin Ọlọ́run ọwọ́ àròkò mu jẹ ni bàbá mu jẹ láyé o mu jẹ lálùkìyàm bẹ́ẹ̀ náà ni bàbá zina ó ṣe zina títí títí tí abẹ́ fi di kó gé sínú zina torí pọ́tọ̀ lẹni tí máa lọ bá aláṣẹ́wó tẹ́lẹ̀ ìgbàtí ọ̀rọ̀ abá ńlẹ̀ ó tún mú ẹni tó jẹ́ pé alámúlétì rẹ̀ ńlẹ̀ aṣẹ́wó ó mú ngùn aṣẹ́wó rẹ̀ tuntun á jẹ́ normal customer wá dé kò tí ì kódi sínú ṣòkòtò ló ń bá aráàdì mú lọ́ba fọ̀bẹ́ gé dànù ìdígélé aṣẹ́wó nù sọ́wọ́ apáyà kò tó ń yà torí ìyàtọ̀ náà bá ní ká fi jẹ́ oní ẹni ká sọ lóko pàtó báyìí kó ti níyàwó tẹ́lẹ̀ àbí kó sì máa jẹ gbọgọgọrùn ká máa gbé pamọ́ lọ́dún kọ̀ọ̀kan lórí ìzìnà kọ̀ọ̀kan tí ó bá níyàwó kó wá jẹ gbogbo ìyà yìí láyé Ànábì ní tó bá ti jọ́gbìn dàlùkìyàmà ẹni tó bá ti jìyà tiẹ̀ láyé fa huwa kasaratun la ìyà jẹun Ọlọ́run bó fi pa ẹ̀ṣẹ̀ zìnà rẹ fún yóò fi pa ẹ̀ṣẹ̀ ọtí rẹ fún yóò fi pa ẹ̀ṣẹ̀ irọ́ zìnà tó pa mọ́yàn yóò fi pa rẹ fún amẹ́ni tí ó jìyà láyé wọn ò bá wí láyé fahuwa tahta al-mashi'ah yóò máa bẹ lábẹ́ pé bọ́lọ́mù bá ṣe fẹ́ ni ó sọ̀rọ̀ rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyam in sha'a ghafara lahu wa in sha'a adhabahu tó bá wù ọlọ́run ọlọ́run forí jìn pé ẹ̀fíṣà àlùjáná ta ni wàá bí ọlọ́run léèrè pé àwọn eléyìí lẹ́tọ̀ọ́ sí ya ẹ̀sìn ni wọ́n lọ máa lọ

kó òun tó jáde sẹ́ẹ̀mà tó mu wọn ná ìwọ ẹ̀ṣẹ̀ rẹ̀ sẹ́ẹ̀mà tí ó mu jáde ìmánì rẹ̀ torí pé gbọ́lọ́ nǹkan ó gba Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe islam kù náà làá ṣe ń sọ yìí pé alẹ́ ni tó kú mùsùlùmí kú oríire kó ṣe ti òní máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láéláé wọ́n wọ́n máa mùsùlùmí wọ́n sì mara rẹ̀ lọ́sẹ̀ bọ́ àwọn eléyìí kí lórúkọ wọn munafikun gẹ́gẹ́ bó ṣe wà láwùjọ yorùbá yìí sàṣe èèyàn àfàwọn tọ́lọ́wọ́n bá bá sànù ńlọ́jẹ́ pé islam nìkan ni wọ́n ń ṣe ni wọ́n ń ṣe wá mọ́ṣáláṣí ọ̀pọ̀lọpọ̀ ń wá mọ́ṣáláṣí tó ti pé kò gbọ́ lọ́ngbọ́ wàláì torí pé tẹ́ bá lè bá wọlé rẹ̀ títí débi tí ń sùn ẹ̀ rí i pé déédéé bi ìgbèrí rẹ̀ báyìí déédéé bi tí ń gbórí sí nínú yàrá rẹ̀ yóò tún gbé àmì sí pé olóògbó ni olóògbó ni Nigeria Limited tó bá kú ẹ̀rí pé àwọn kan wà tí wọ́n láwọn gorí rẹ̀ lọ tó gbogbo irú àwọn ilé sọ pé mùnàfíkì ni ìgbà táwọn òkúkú máa ní ọ̀sẹ̀ bọ mùsùlùmí làwọn à ń pè so irú àwọn ilé ni mùnàfíkì ẹ gbọ́ bí táwọn padà sí gbọ́ bá وعد الله المنافقين والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله ولهم عذاب مقيم inú àwọn ẹ̀rí tí fi hàn apá àwọn eléyìí ọmọ abẹ́ nu náà láéláé nu ọlọ́run ti ṣe àdéhùn fún àwọn mùnáfìkì lọ́kùnrin àtàwọn mùnáfìkì lóbìnrin àti gbogbo àwọn kèfèrí lápapọ̀ ikú wọn wọ náà jahannam inú rẹ̀ ni wọ́n máa bẹ láéláé iná yìí tó wọn o ọlọ́run sì máa làánà wọn náà ẹ̀ àti pé ìyà tí kì í yáyàn nígbà kan ń bẹ fún wa ìyà tí kì í yáyàn nígbà kan ń bẹ fún wa ń bẹ. bákan náà ọlọ́run tó sọ nípa àwọn ọ̀ṣẹbọ ó ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ọba kò ní sórí jẹ́ nìkan tó kú sórí pé ń ṣẹbọ sọ́lọ̀ ṣùgbọ́n tẹ́sẹ̀ téèyàn ṣẹ̀kù tí ò bá ti tó ìṣẹbọ sọ́lọ̀ tó bá wù ọlọ́run ó lè ṣàforíjì fún yàn gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe ṣáájú ikú ẹni tó sẹlọ lẹ́ṣẹ̀ tí ò tó ìṣẹbọ sọlọ kọ wá jìyà rẹ̀ láyé tó fi kú yọ ọmọ bẹ́ẹ̀ lábẹ́ pé bọba ṣe wọ Ọlọ́run lọ́lọ́run ó ṣe pẹ̀lú ẹ tó bá wù ó lè sori jìn kó ní kó máa lọ àlùjánnà láì jìyà tó bá sì wù ó lè pé kó wọn lọ fi sí nánà tọ nínú ná báwo lójú àwọn ọmọ náà báwo lójú àwọn ọmọ náà rí nínú ná lódodo níjọ́ gbẹndé alùkìyàmà àwọn ẹni tọ́lọ̀ wọn bá bá là wọn ò ríran wò àwọn ọmọ aná alukur'an ṣàlàyé lóríṣiríṣi bó lójú wọn rí nínú ọ̀kan nínú àwọn àyà ọlọ́run ṣàlàyé pójú wọn mùsùlùmọ́dẹ́ ojú wọn dúdú bó lójú wọn bá tó rí inú náà ni inú náà wọn wà ẹnu kí tinubu bá jó nǹkan tó bá wù títí gbóni ọ̀dà ṣé funfun ní ọ̀jẹ̀ ni àbí dúdú dúdú náà ni ọ̀jẹ̀ ọlọ́run ni wa yawmal qiyamati tara alladhina kafaru. ترى الذين كذبوا على الله وجوههم مسودة أليس في جهنم مثوى للمتكبرين ọlọ́ níjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà wàá rí àwọn ẹni tó ṣe kí wọ́n pe ọlọ́run ọba nírọ́ ojú wọn dúdú ní kirikiri ṣebí ibùgbé ń bẹ nínú jahannam fáwọn olùgbéraga ojú wọn dúdú eléyìí ọ̀kan ẹlẹ́kejì alukuraani tún fi hàn wá kí ojú àwọn ọmọ aná eruku ní òkun bẹ̀ yóò mú eruku ní kẹrí ọlọ́ni wa wujuhun yawma idhin 'alayha ghabara tarhaquha qatara ulaika humul kafaratul fajara ọlọ́ni àwọn ojú kan lọ́jọ́ gbẹ̀ndà alqiyama 'alayha ghabara eruku ní òkun bẹ́ẹ̀ yóò mú eku ní túrú tarhaquha qatara ọlọ́ni òkùnkùn òkùnkùn bíríkìtì ibẹ̀ lójú ọ̀daràn. ulaika humul kasaratul fajara ọlọ́ni àwọn kèfèrí ni àwọn ọ̀daràn àwọn kèfèrí nìyẹn àwọn ọ̀daràn nínú ìròyìn òun náà tó ni àlùbọ́sọ̀rọ̀ àlùbọ́sọ̀rọ̀ bí rojú kokoko bẹ́ẹ̀ lójú wọn rì ọlọ́ni wa wujuhun yawma'idhin basira àwọn ojú kan lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama basira wọn rò kokoko ní.